إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدرككم الله سبحانه وتعالى حتى الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسوات الدنيا تبلغ ولكن القرآن الكريم لكن سورة المائدة آية الكبش أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تحيلوا شعائر الله ولا الشعر الحرام ولا الشعر الحرام ولا الهدي ولا القلائد ولا آمن من البيت الحرام يبتغون فضلا من وعدوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب الله سبحانه وتعالى أنت سؤالي قل يا أيها الذين آمنوا مؤمنين دينكم تقوى لا تحلوا شعائر الله أما صلي الله أو كثير قل شعائر الله قلهم شعائر ترى وإنه fún gbólóhùn ṣàríra àbí ṣàrára eléyìí ó ní ìtumọ̀ púpọ̀ nínú ibi lárúbáwá torí pé gbólóhùn yìí gbólóhùn tí wọ́n mú látara àlámù àmì sọ àwọn ẹni tí ọlọ́pàá subhanahu wa ta'ala tó bá ṣe ní èèwọ̀ àbí nǹkan tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó kà fún nǹkan àbẹ̀wọ̀ olùgbàgbọ́ òdodo kò gbọdọ̀ jẹ́ni tó ṣe rí pé yóò fọwọ́ kékeré mú nǹkan yẹn a máa fọwọ́ kékeré mú òun ni ká ṣe ń ṣe ọlọ́mọba subhanahu wa ta'ala tó ṣe ní ìwọ̀ ká ṣe lẹ́tọ̀ọ́ àbí nǹkan tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó pàtàkì kí ayẹpẹrẹ nǹkan yẹn lápẹjúwe ó ní àwọn nǹkan kan tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó pàtàkì bí Al-Qur'an Karim nǹkan àbí wọlé nǹkan pàtàkì ni nǹkan tó a gbọ́dọ̀ máa ṣàpọ́nlé kéèyàn máa yẹpẹrẹ rẹ̀ àbí kéèyàn yẹpẹrẹ kàába àbí kéèyàn yẹpẹrẹ mọ́ṣáláṣí ọlọ́mọba subhanahu wa ta'ala àbí kó yẹpẹrẹ àwọn ànábì ọlọ́mọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó ṣàpálé wọn ìyẹpẹrẹ kàbáyì ní abẹ́ ìmá ṣe ìlànà ṣàhánì nípa ìmá sọ ẹ̀tọ́ àwọn nǹkan tí ọlọ́run bá tó bá bàrà bákan náà àwọn nǹkan tí ọlọ́run bá ṣe léèwọ̀ yìí ìmọ̀ sọ àwọn nǹkan ọ̀rẹ́ rẹ̀ sọ lára àwọn ìmọ̀ ṣe ìsìláàmù ṣàhárì náà bákan náà àwọn ẹranko tó ṣe wípé ọlọ́wọ́n bá fi hàn àwọn ọ̀tá àlà tó ní ká mọ́ pa ní àwọn àsìkò kan ipa àwọn ẹranko wọ̀nyí ní àwọn àsìkò yẹn lára ìṣe ìsìláàmù ṣàhárì náà gẹ́gẹ́ bí a ṣe máa ta fún wa sọlọ́wọ́ bá ní gbogbo ẹ̀yìn ní tẹ́ẹ̀dẹ́ olùgbàgbọ́ láti ṣètò ṣáà ìrọ̀mà àwọn nǹkan tó jẹ́ nǹkan ọ̀wọ̀ ẹ ní nǹkan láàbí bẹ́ẹ̀ wọ́n di nǹkan tó ṣe rí pé ẹ̀ nǹkan láàbí ọlọ́mọba subhanahu wa ta'ala ni wà lè ṣàrọ̀ ọ̀rọ̀ bákaná oṣù àbíwọ̀ ẹ má sọ oṣù àbíwọ̀ ẹ má sọ ju gan aláàbí lára àpèjúwe ṣàhánirùlá òun náà ni oṣù àbíwọ̀ yìí oṣù àbíwọ̀ mẹ́rin gẹ́gẹ́ bí tí ọlọ́mọ bọ́bá àlejò ọlọ́sọ wípé ìnà ìdàdà ṣòro ẹ̀ńdàlá ìnà àṣàrà ṣáhàrà fi kìtàbílá يوم خلق السماوات والأرض منها أربعة حرم الله سبحانه وتعالى نيكا أشي لدى الله láti ọ̀tí ọlọ́run bá ti tó ti dá sọ́mà sílẹ̀ lọ́lọ́wọ́ bá ti ṣe àwọn oṣù méjìlá níhà arba'atu hurum nínú oṣù méjìlá yìí àwọn mẹ́rin kan bẹ oṣù tí wọ́n jẹ́ oṣù abẹ́wọ̀ tí wọ́n jẹ́ oṣù abẹ́wọ̀ ìtumọ̀ oṣù abẹ́wọ̀ òun náà gbé oṣù tí a máa báwọn akèlè ìjà nínú oṣù yẹn bá a ti gbọdọ̀ báwọn jà ní ibi tí a mọ̀ sí alharam òun náà ní maka mùsàlìfà bákan náà nìyà àwọn àyíká adárúkọ yìí òun ni wọ́n pè ní àyíká bí wọ́n gbà mí wọn agológbó lóhun alimẹsìlú haram láti fi kọ́bọ̀ àwùjọ àwọn àyè ìgbà mí wọn máa lọ gbólóhùn alimẹsìlú haram ó túmọ̀ sí mọ́ṣáláṣí kàábà gẹ́gẹ́ ọlọ́wọ́n wa subhanahu wa ta'ala ní wàlá ṣahara al-haram oṣù àbíwọ̀ ẹ má ba ọlé tirẹ̀ pẹ̀lú pé ẹ máa lọ jà nínú rẹ̀ nìyí tó ṣe pé ẹlẹ́ fẹ́ ṣe ogun èdè ti àwọn sọ́jẹ́ kéfèèrè wọ́lá àádìyà bákanáà ẹran àdáyá ọlọ́mọba ní ẹ má ṣe ní nǹkan ẹ̀tọ́ àyàtùgbà tí ó bá bí ààyè tó ti pa wọ́lá ìpàlà ìjà àwọn ẹran tó ṣe wípé ẹ ti fi àmì sí ẹ̀sùn kan mọ́ wọn lọ́rùn láti lè jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹran àdáyá ni wọ́n ọlọ́run bá subhanahu wa ta'ala ní ìtẹ́ bá ti ṣe báyìí ẹ má pa wọ́n kan ṣe ìgbà tí wọ́n bá tó lé àgbè ẹ̀kan dé sọ gẹ́gẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala ti obìnrin rẹ̀ fún wa ìgbé kámọ́ pàmọ́lì hátà ẹ̀kùnlọ́gbà ní àjò àṣẹ́yà títí àwọn ẹran yìí tí wọ́n ìdí àìsí ẹ̀ka ti pàwọ́ ìṣesí tí àwọn mùsùlùmí máa ń ṣe anabuwa muhammad sallallahu Alaihi wa sallam anan àwọn náà máa ṣe òun ti gbé ìgbà mímì tí ó bá lọ fún hajj asẹ́ǹdì ẹran tí wọ́n pa asẹ́ǹdì ẹ̀ sí hajj eléyìí wọ́n fi ẹran àdáyà tó bá ti gbéra gómìn ní anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam ó lè sa lọ́gbẹ́ níbi ike tí ẹ̀jẹ̀ ó máa sàdálẹ̀ díẹ̀díẹ̀ ẹni tó bá ti ní òràn tó bẹ́ẹ̀ tó lọ wọ́n ti mọ̀ pé ràkúnmí ní o ẹran àdáyá ni tó ẹran irun iṣẹ́ ẹran tó ṣe pé a ní afẹ́fàjẹ ní àsìkò yẹn àyàtùgbà tó bá dé Mẹ́kà tó dé haram tí àsìkò tó ẹ̀kan pa sí ó tó ni wọ́n wà pa sọlọ́wọ́ subhanahu wa ta'ala ó ní ẹ̀ gbọ́dọ̀ mo rú àwọn ẹran bẹ́ẹ̀ tẹ̀sírí àmì lára àwọn ilé ẹran àdáyà kẹwàá pa pẹ̀lú pé wọ́n ti sa ní ọgbẹ́ níbi ike rẹ̀ àbí tó ṣe pé kò bá lè bí ẹ igbe wọ́n sa lọ́gbẹ́ níbi ike bí àwọn ẹran bíi àgbò ògúnfe orúkọ irú àwọn ẹran báyìí wọ́n á so nǹkan máa lára ìtàn máa lára yẹn tán máa lọ́rùn ẹ̀tọ́ bá ti rí àmì ní àwọn pè ẹran yìí ẹ̀rọ àkáyà ni èèyàn kò gbọ́dọ̀ múrò ẹran bẹ́ẹ̀ kó ló fẹ́ pa òun fẹ́ jẹ láti ṣẹlù ṣàhárọ̀lá ọlọ́run bá ní àwọn nǹkan gẹ́gẹ́ bí ta sọ ọlọ́wọ́ bá bẹ̀rẹ̀ gbólóhùn pẹ̀lú pé ìyá ayọ̀ lè ní ma àmàlù mo fi ẹ̀rí tẹ́ ẹgbọ́n lọ́wọ́ bá gbọ́. sọ àwọn òfin ẹ̀sìn ó wà fún àwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹni tí ò gbọ́ lọ́wọ́ bá gbọ́ òfin ẹ̀sìn kò ń ṣe nǹkan tó ṣe rí pé tóun bá ṣe tí ó bá ládá lórí ẹ̀sìn iman gbọdọ̀ kọ́kọ́ síwájú náà kí yẹn nígbàgbọ́ nínú Allah subhanahu wa ta'ala lónìí kan ṣoṣo gẹ́gẹ́ bí ẹni tó yẹ kó ṣe ìjọsìn ó gbọdọ̀ ní nínú Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí ẹni tó dá tó ń ṣe ìjẹ̀kù fún eléyìí gbọdọ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ lẹ́yìn yẹn àwọn nǹkan mi ò máa wá irun kíkí yóò wá àwẹ̀ gbígbà yóò wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kí ló ń bá àwẹ̀ àbó ń fi hun ṣùgbọ́n kò nígbà kan ní ló nìkan nìkan ló lẹ́tọ̀ọ́ ti fún kò ló dáhùn kò kó ní àwọn orúkọ tó fi rẹwà àti àwọn àròyìn tó fi ga jùlọ irú ẹni bẹ́ẹ̀ a lè pèyé lẹ́ni tó ṣe wípé tó bá ṣe ìjọsìn fún ọlọ́mọba ọlọ́mọbó gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́mọbó dàrú láyà ni torí wípé kò sí ìmánì nínú ọ̀rọ̀ rẹ̀ kò sí ìmánì nínú ẹrù rẹ̀ lọ́rọ̀ ọba subhanahu wa ta'ala bí sọ pé yá ayọ́ lẹ́rí na amanu mo fi ẹ̀yìn tẹ kọ́lọ́ ọba kọ́ la tuhillu sha'a'ir Allah ẹ má sọ di ẹ̀tọ́ àwọn nǹkan tó ṣe wípé ó lámì ọlọ́run ọba ẹ sọ di ẹ̀tọ́ àwọn nǹkan tí ọlọ́run ọba ṣe léèwọ̀ ẹ sọ di ẹ̀tọ́ àwọn oṣù tí ọlọ́wọ́ bá bọ́wọ́ rẹ̀ tí ọlọ́wọ́ bá kà fún oṣù abẹ́ ìwọ̀ ẹ má sọ di ẹ̀tọ́ àwọn ààyè tí ọlọ́wọ́ bá ní ẹ ṣàpọ́nlé rẹ̀ ike ẹ gbọ́dọ̀ máa bára yín jà ẹ máa fara yín rẹ̀ ẹ má sọ di ẹ̀tọ́ àwọn oṣù tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ó kà fún oṣù abẹ́ ìwọ̀ gbogbo eléyìí òun ló kó sí abẹ́ لا تحلوا شعائر الله ọlọ́run bá tó wọ́n bẹ̀rẹ̀ sí fọ́ sí wẹ́wẹ́ wala ṣàrọ̀ haram oṣù abẹ́wọ̀ ta ní ẹ gbọ́dọ̀ jà nínú ẹ̀ ẹ gbọ́dọ̀ bá wọn kèfèrí ẹ gbọ́dọ̀ bá wọn jà ẹ má bẹ̀rẹ̀ ogun against àwọn kèfèrí nínú àwọn oṣù wọ̀nyí ọlọ́run yẹn ẹ̀yà tó tó bá ti gbé kí ni àwọn ìbè yìí wọ́n bá kó ogun wá bá yín nínú oṣù yìí tẹ́ ẹ̀yìn náà ní kí ni right láti kọ̀ǹfọ́ǹtì wọn padà ẹ̀yìn náà ní right láti kọ̀ǹfọ́ǹtì wọn padà tó ló ń jẹ́ pé nígbà tí àwọn ìbèrè tí wọ́n gbé ogun wọ́n bá àwọn mùsùlùmí ní àwọn àsìkò yẹn ọlọ́wọ́n bá yẹ̀ ń dá fún wọn láti bá wọn yẹn ṣùgbọ́n bó ṣe pé ẹ̀yin ilẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ẹ má ṣe ẹbọ owó oṣù yẹn ẹ̀yin ẹbọ owó oṣù yẹn láàbù hélò ṣàhárìn lọ wàlá ṣàhárọ̀ àrọ̀ wàlá àbíyà bákan náà àwọn ẹran àdáyà tó ṣe yí pé wọ́n ti fi àmì sí bóyá wọ́n ta ní ọgbẹ́ ní ike rẹ̀ ní ẹ̀jẹ̀ ọ̀rá ń jáde lára rẹ̀ tó ń sàn lára rẹ̀ díẹ̀díẹ̀ bí ìrànkúmí tó ṣe pín bá ṣe léyìí fún àmì wípé ẹran sacrifice ni ẹran àdáyà ni ẹran tó lẹ́bi súnmọ́ lọ́wọ́ ọba ni irú ẹran bẹ́ẹ̀ òun ṣe ẹran tá a máa ń mú pàápàá àfẹ́fà ní condition yẹn pàápàá àfẹ́fà ní condition yẹn tó ló pọ̀ ló subhanahu wa ta'ala. onye ní irú ẹran yẹn á kó dé bakana rẹ̀ bákan náà èyí tó ṣe pé bí okùnmù ó so mọ́ lọ́rùn àmì ẹran àdáyá náà ni eléyìí wọn sábà máa ṣe fún àwọn bí àgbò bí fi orúkọ ولا القلائد ولا آمين البيت الحرام àwọn tó ṣe rí pé wọ́n fẹ́ wá ṣiṣẹ́ hajj ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní ẹ má lọ dá wọn lọ́nà ẹ má lọ dá wọn lọ́nà ẹ̀yin tẹ́ bí olùgbàgbọ́ òdodo ẹ fi àwọn tó fẹ́ ṣiṣẹ́ hajj ilẹ̀ tó ṣe pé amina al-bayt al-haram nti wọn ntẹn òun náà ní ilé abèwọ ni wọn kọ wá láti wá ṣe ìjọsìn fún ọlọ́run ọba yẹpẹ wọn náà fọmùlà mi rọpì yìí wọn rọdọ àná wọn wá ọlá àti ìyọnu ọlọ́run ọba wọn tó ewọ ní fún àwọn èèyàn láti máa lọ dáná àbí láti máa pìrìsẹ́ǹtì àwọn èèyàn láti ṣiṣẹ́ ọlọ́run ọba láti ṣiṣẹ́ hajj àyàfi bá ṣe pé ìdí pàtàkì ń bẹ lókù bí irú ìdí ó ṣẹlẹ̀ ní àsìkò coronavirus tó ṣe pé àwọn tó fẹ́ ṣiṣẹ́ arch wọn ti kí ọ̀pọ̀lọpọ̀ kó wọlé torí eléyìí nǹkan tó ṣe wípé ó léwu fún wọn ni wọn rọra sẹlẹ́kì àwọn èèyàn bíi mélòó kan láti lè jẹ́ kí ìjọsìn yẹn wáyé ṣùgbọ́n ìtàwọn èèyàn máa lọ tí wọ́n jẹ́ over 2 million people èèyàn sánmà aláwòrú ẹ̀ àdánwò ni ó jẹ́ fún àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ni islam náà fẹ́ kí a tìra wa bọ́ ní ìparun wàlá tó ń kó ìdáhìlì kó ń fi dáta àlùkà ọlọ́run ni ẹ má pọ̀ ara yín para yín wò wàlá dẹ́kùtò àǹfọ̀sọ́kùn inna Allaha kana bikum rahima ọlọ́run ọba ní ẹ má para yín torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó jẹ́ oníkẹ́ fún yín sọ̀rọ̀ jẹ́ pé Islam ẹ̀sìn ètò ni kò ń ṣe ẹ̀sìn tó ṣe wípé a máa fi ọgbọ́n tí ó tó nǹkan a máa fi tako àwọn òfin rẹ̀ ẹlòmíì ní ìpáyọ̀ ọlọ́run ọba òun ló gbóhun wáyé tí wọ́n kánṣó áàtì nílé yẹn ọ̀yẹ̀ kí àwọn èèyàn ṣe é àbí wáyé tí wọ́n ní jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe áàtì àìníbẹ̀rù ọlọ́wọ́ bá ní ẹni tó ń ṣe irú eléyìí àwọn nǹkan tó fi kakò òfin ọlọ́wọ́ bá kọjá jẹ oríire ẹ̀yẹn jù èyí tó gbajúmọ̀ òní pé wáyé tí wọ́n jẹ́ kí àwọn èèyàn ṣiṣẹ́ áàtì àìníbẹ̀rù ọlọ́wọ́ bá ní wọ́n rà sáwọn nǹkan tó náà bá ṣe léèwọ̀ tó ń gbẹ̀kan fún ẹnu ẹnu ẹ̀ ní pápánà ó kọjá sí ẹ̀rẹ̀ kò rí rẹ̀ ẹ̀túnṣe ṣùgbọ́n nǹkan tó àfẹ́tì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ṣe pé nǹkan tó pẹ́ òun ni kó ti rí ilé níbi sí ìparun àmọ́yé àwọn èèyàn ní yóò fi ìbẹ̀wọ̀ ọlọ́mọba tí ò rí ibi jòkó sí yóò fi máa tako àwọn ìjọba ya kashe rú kama ya a yi nì ni ẹwà rúkú rẹ gbogbo náà irọ́ ni àwọn nǹkan tí ọlọ́wọ́ bá ṣe léèwọ̀ tó ń lúwẹ̀ ní ẹ̀ ló ń lọ yìí bá fi ṣàánú wa bá ta'ala ó dé ká mọ̀ pé ìpínlẹ̀ òun ni fún àbọ̀ àwọn èèyàn láti wá ṣe iṣẹ́ ṣùgbọ́n ìwòye tó wọ́n kọ̀ǹtró rẹ̀ tọ́mọ́rí pé yóò lè ṣe ìdásá fún àwọn èèyàn yìí ẹ̀sìn ò tako yẹn pẹ̀lẹ́sẹ́ni tí ó ṣe yẹn ju àwọn tí wọ́n jẹ́ aláṣẹ lọ àwọn náà ni wọ́n ó mójútó èyí tó wá jọ báyìí tó ló fi jẹ́ pé àwọn ẹlòmíì wọn a máa lorú àwọn fásitì báyìí èdè ń ti àwọn ìjọba ní Saudi against àwọn ìjọba ní Saudi wọ́n vaccine báyìí ní ó ní situation tó bá wá òun náà ni àwọn tó ṣe pọ́n fẹ́ prevent àwọn èèyàn láti ṣe kéne láti mọ́ wa ṣiṣẹ́ àjù fún àìní ìdí pàtàkì kan láì níbi pàtàkì kan wọ́n á pìfẹ́ǹtì àwọn èèyàn ọlọ́mọba subhanahu wa ta'ala ní ẹ̀mọ́ pìfẹ́ǹtì wọn láti wá ṣiṣẹ́ àjì àwọn afáà ń sọ fún wa wípé eléyìí gan áyà tó sọ kalẹ̀ bífọ́ kọ́lọ́wọ́n bá tó sọ wípé ká má aláwọ̀ àwọn ẹlẹ́bọ ní àsìkò àjì mẹ́rin torí pé maka wọ́n ta kò ní fún àwọn abòrìṣà náà ló ń bẹ tẹ́lẹ̀ ànábì Ibrahim alayhi salatu salam àti ọmọ rẹ̀ Ismail àwọn ni wọ́n kọ́ ayé yìí nípìnlẹ̀ wọ́n dẹ̀ sin lọ́mọ bá ń bẹ ṣùgbọ́n bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní yànmà tí wọ́n ń bàjẹ́ àdìọ́kàn wọn bẹ̀rẹ̀ sí ní dàrú olùgbé èèyàn kan tí wọ́n ń pè ní Amr ibn Luhay ó lọ sí ìlú Yemen ó rí báwọn èèyàn ṣe ń bó òòṣà ń bẹ́ ọ̀lẹ́ni tó kọ́kọ́ gbé òòṣà wọ ìlú Maka kálukú náà bẹ̀rẹ̀ sí ní gbé tiẹ̀ wọ́ débi wípé ní al nǹkan bíi three hundred and fifty idols òòṣà òun ni wọ́n gbé síbẹ̀ tí àwọn ará Mẹ́kà tí wọ́n ń ké pé sáyẹ́ǹsì jọ́sìn fún wọ́n máa ké pé Allah nígbà míì ṣùgbọ́n ìkéde Allah wọn wọ́n ti rí ìpè tọrọ bá dojú ẹ̀ àwọn láwọn òòṣà táwọn máa ń ké pé àbí táwọn ó máa ṣe jọ́sìn fún eléyìí tí nǹkan ò bá ti dojú ẹ̀ ṣùgbọ́n tí nǹkan bá ti dojú ẹ̀ ní final report wọn òun náà ni Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n tí nǹkan ò bá ti dojú ẹ̀ wọ́n bá fáwọn lè máa pe àwọn òòṣà wọn máa gúnra fún wọn jẹ́jẹ́ fún wọn gbára lé wọn ọlọ́run wa subhanahu wa ta'ala wa gbé anabuwa muhammad sallallahu alayhi wa sallam dìde láti wá sọ fún wọn pé rárá ẹ má gunra fún àwọn òòṣà wọn yìí ẹ má jẹjẹ fún wọn ẹ má gbára lé wọn ẹ má ké wọn mọ́ ẹ má máa bẹ̀rù wọn ọlọ́run ọba ní kí anabuwa muhammad sallallahu alayhi wa sallam kó wá ti ṣe eléyìí fún wọn ìgbà tó wá bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ eléyìí ẹni tí wọ́n nífẹ̀ẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó dẹni tí wọ́n nífẹ̀ẹ́ mọ́ ó dẹni tí wọ́n ń sọ̀sọ́kúsọ ń pa rẹ̀ fún ara wọn ni wọ́n máa ń pè ní àmì olùpọ̀ kàdá débi tó gbà tí àwọn àgbààgbà mọ́ká tí wọ́n ní dispute láàrin ara wọn lórí ìta ni ó gbé alhajar aswad ìyẹn blackstone tí ó gbé sí ààyè rẹ̀ nígbà tán tún ká abá kọ́ tán wọ́n ní òkè bàtẹ́nu òkò yìí ẹ jẹ́ ká sílẹ̀ fún ẹni tí ó bá kọ́kọ́ tó bá kọ́kọ́ débi báyìí inú àwọn tí ó sì mí báyìí ìgbà tẹ́yìn àkọ́kọ́ yọ ó di ànábùwà muhammad sallallahu alayhi wa sallam gbogbo wọn pariwo pé ààbẹ̀lì àmì àà olùfọkàntán òun lè tó dé yìí rọ́bìnà ayọ́nu sí ní àsìkò tá ń sọ muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ bó bi gbèdìde gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ó sì wà gẹ́gẹ́ bí aráàlú lára àwọn ọ̀dọ́ ọ̀lú ju bí thirty five nọ́mbà yìí nọ́mbà tí èyí fọ́ọ̀tì tó sí takò àwọn nǹkan tí ń ṣe fún fún gbára lé képe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní pé ní orúkọ yìí wọ́n ń pè ní mẹ̀sùnún wèrè wọ́n ń pè ní fáàkì òkèdá wọ́n ń pè ní káàhì onífá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà àwọn orúkọ dápé àwọn mẹ́rin gẹ́gẹ́ bí ìjọba ènìyàn àwọn tó ti gba èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán ti fẹ́ èèyàn tán máa ń tọ̀rọ̀ dáadáa ń pè èèyàn ọlọ́pẹ̀ sọ́ọ̀dì wọ́n pẹ̀lẹ́ni tó ṣe yí pé ó sì kí ọ̀pìyàn yìí ọdẹ ní sáńbẹnu àtẹ́lẹ́yìn tí wọ́n sọ fún sọ pé èèyàn ìjọba ènìyàn ó fẹ́ gbé èèyàn wípé á kí ló ń ṣẹlẹ̀ báyìí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó fẹ́ máa ní bí nìyẹn ọlọ́mọba subhanahu wa ta'ala ń sọ fún pé nùún والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون الله ní oúnjẹ wèrè òun pẹ̀lú pé mo yẹ ẹ́ ní òṣìṣẹ́ òṣìṣẹ́ ní àmọ́bí wọ́n mọ́ mi kàn dúró ti ń tó dúró ti wọn láti máa sọ fúnra wa pé àbá olóhùn jíṣẹ́ àwọn ànábì ọlọ́wọ́ bá ohun táwọn èèyàn sọ ń pa wọn pẹ̀lúpẹ̀jọ́ tó bá ti wo táwọn èèyàn sọ ń pa rẹ̀ kò ní lè jíṣẹ́ ọlọ́wọ́ bá mọ́ àti dé wáyé náà ló ti fèrè torí pé àwọn èèyàn tó fẹ́ bá dìrì ní oríṣiríṣi àwọn èèyàn ni ẹni tó ń múra fún nǹkan mi ń bẹ ẹni tó ń pe nǹkan mi ń bẹ ní àwọn èèyàn tó fẹ́ bá sí ẹni tó ń mu jí ń bẹ ní àwọn tó fẹ́ bá sí ẹni tó ń ṣe ìdìmọ̀ ń bẹ ní àwọn tó fẹ́ bá sí ẹni tó ń ta tẹ́tẹ́ ń bẹ ní àwọn tó fẹ́ bá sí ẹni tó ń gbowó èdè ń bẹ ní àwọn tó fẹ́ bá sí gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sí bí ó ṣe ní ká jáde ní wàásù àwọn ìkèrè ṣùgbọ́n ṣọ́pù tí o fẹ́ ṣẹlẹ̀ òun mú ti ṣùgbọ́n kò ṣe zìnà eléyìí ṣe zìnà ṣùgbọ́n kò ta tẹ́tẹ́ eléyìí ta tẹ́tẹ́ ṣùgbọ́n kò jalè eléyìí kò gba rìbá pọ̀tò ń ṣàwọn kan èyí ni òun ṣe bọ́ńdú ẹ̀ àti lẹ́ta ló fẹ́ yọ nínú gbogbo wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí ni Qur'ani discourse صلاه سبحانه وتعالى مصطفى محمد صلى الله عليه وسلم ولولا ان ثبتناك ẹ̀pọ̀ kí n tẹ̀tẹ̀ kà sí lé iṣẹ́ ń kọ́ sílẹ̀ ọlọ́ni àwọn aláfi ẹsẹ̀ rinlẹ̀ tí ó máa ṣe bá fẹsẹ̀ rinlẹ̀ ní kò fẹ́ sí sọ́dọ̀ wọn ìran láàbàkìnà kàbẹ́ ìfọ̀lẹ̀ ẹ̀yà wọlé ìfọ̀lẹ̀ ọlọ́ni ìpakúpalà àbàpẹ́ kánípò lọ sí sọ́dọ̀ wọn eléyìí mẹ́sẹ̀jì ni fún àwọn tí wọ́n kò ní ṣe kí kò ní sì sọ́dọ̀ wọn ṣùgbọ́n wọ́n tó ló fẹ́ ti ṣẹ́ táwọn ànábì ọlọ́wọ́n bá jẹ́ fún tán fi ilẹ̀ bóòlù wọn náà ò ṣe ní jẹ́ni tó ṣe pé ó mọ ojú àwọn èèyàn láti lè fi sọ ọ̀rọ̀ ọlọ́wọ́n bá kí la fẹ́ lòdì eléyìí tí à ń sọ yìí ó náà ní wípé àwọn kìfèrí mọ́kà tó ṣe wípé láti ìgbà tí amúrùmù lò hajj tó ti gbó ṣàwọ̀lẹ̀ kálukú náà dá sí ẹ lọ kálukú gbé sí ẹ wá débi kó wá dé ẹran títì ọlọ́run wá gbé àlùbọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam dé láti wá pọ́ọ̀jù àwùjọ yẹn gbogbo tí wọ́n ń sìn tí wọ́n ń képe ìfúnra fún jẹjẹ fún gbára lé náà bẹ̀rù gbogbo àwọn kan àlẹ́ sọ̀lá àtàwọn gbogbo tì í ṣùgbọ́n wọn tàn sọ yìí náà wọ́n láwọn ṣì fẹ́ sí lọ́wọ́ tó ń lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ subhanahu wa ta'ala ní fa'idha rakibu fil fulki da'u Allah mukhlisina lahu ad-din falamma najjahum ila al-barri ìlà òṣèlú ọlọ́run ní àwọn ará máa ń lórí omi tí àwọn ọkọ̀ ojú omi gbé wọn lọ tí ọkọ̀ ojú omi tí wọ́n wá fẹ́ capsize ìgbà yẹn wọ́n á gbàgbé hubal wọ́n á manat wọ́n á gbàgbé wọ́n á wá rántí allah da'u wọ́n máa pè é allah anjina ya allah èrè ọlọ́mọba wo anjina kó wa yọ làwa in hadi fitna níbi fìtínà tá ń bẹ nú ẹ̀ yìí ọlọ́mọba subhanahu wa ta'ala ni falamma najja'u ila al-barr tọ́lọ̀bá wá kó wọn yọ tán padà sórí ilẹ̀ tán kúrò lórí omi ìgbàhún ní ṣirkún ó tún bẹ̀rẹ̀ ní máa fi nǹkan fún nǹkan mi lẹ́yìn ọlọ́run jẹ́jẹ́ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run gbára lé nǹkan mi lẹ́yìn ọlọ́ máa ti nǹkan mi lẹ́yìn ọlọ́ méjì ọmọ ènìyàn ni àfẹ́ntọ́lọ́ bá ṣàánú lókun tọ́lọ́ bá tún sọ pé wà máa yù nínú aktharuhum billah illa wa hum mushrikun ọlọ́run tó pọ̀ jù nù ọmọ ènìyàn ni wọ́n ní gbọ́lọ́wọ́n ọba gbọ́ sọmọláwọn gbọ́lọ́wọ́n ọba gbọ́ illa wa hum mushrikun àti pẹ́jẹ́ ni tí ó tún máa pe nǹkan mi lẹ́yìn ọlọ́run gbóná fún nǹkan mi lẹ́yìn ọlọ́run jẹ́jẹ́ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run tá a bá ń bẹ nínú àwọn tó ṣe pé kò wá orogún pẹ̀lú ọlọ́run òpin nǹkan mi lẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ ni kò gbára lé nǹkan mi lẹ́yìn ọlọ́run orí ńlá ni àmọ́ ẹni tó ń kírun tó ṣe pé òun náà lẹ́ni tí ó máa forúkọ àlùjẹ̀nú òun náà lẹ́ni tí ó máa lóun forúkọ ra ọ̀hàníyà kan òun lẹ́ni tí ó gbé pọ́tò ṣé òun kọ́ lé ní tó bìlíìfù pé tó protect òun nìyẹn òun lẹ́ni tí ó máa sun kamáyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n máa yóò nínú àfẹ́rù bìlá ọlọ́wọ́ bá ní tó pọ̀ jù nù òdìgbọ́ ọlọ́wọ́ bá pọ̀ ìdáwọ̀ ohun ìṣẹ̀lẹ̀kùn àti kápẹ́jẹ́ni tó ń wọ́ orogún pẹ̀lú ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá sọ ìpé nínú bá láyé tí ó ń ṣìrọ̀kà ní ọlọ́wọ́ bó oníṣẹ́ àforíjì tó pé ń wọ́ orogún pẹ̀lú ohun wọ̀yẹ́ ti rù máa dúró bá níkàlì àbí ìjẹjẹ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run àbí ìmáa gúnra fún nǹkan mi lẹ́yìn ọlọ́run tí ò bá tó yẹn nú ẹ̀ṣẹ̀ ọlọ́run lóun lè ṣàforíjì rẹ̀ fún ìmọ̀ún yàṣá tẹ́bi tó bá ń bẹ nú èròǹgbà òun láti ṣàforíjì kò sí garanti yẹn náà ìpìlẹ̀ ẹni pé kí ni ẹni tó bá ṣẹ lọ́run yóò jìyà ìpìlẹ̀ nìyẹn so anábùwà Muhammad sallallahu alaihi wa sallam ó ń ṣe wáàsí fún àwọn ará bí àwọn kékeré mọ́ta lẹ́ni tó ń kọ gbogbo àwọn nǹkan ẹ̀yẹ fún wọn ṣùgbọ́n àwọn náà gbà wípé ó yẹ káwọn sin lọ́hùn tó jẹ́ pé sáàbí wọn wá ń ṣe wáàsí fún wọn ibi ẹ̀ máa ń pa àwọn kẹtẹ́ ń pè yìí mọ́ ẹ máa ń gbóná bá àwọn kẹtẹ́ ń gbóná fún yìí mọ́ wọn ni máa ń rán àbúrò nígbà ìkan rí bóra ìlà láyé lóṣù ó ń tọ́jú gbogbo àwọn kẹtẹ́ ń ké pè yìí àbá ń gbóná fún àwọn kọ́ni wọ́n ṣe é à ń ṣe é fún wọn torí pé ká lè bá sún wa má Allah ẹ̀wọ̀ argument wọ́n ṣe nǹkan tó rọ̀ ní òjíṣẹ́ nínú àwọn nǹkan wọ̀nyí fáwọn ni wọ́n ṣe fún wa à ń ṣe nítorí pé afẹ́ tí wọ́n tún mọ́ ọlọ́run ni níbi ẹni tó ń pe orúkọ àbùjẹ̀dú ní àbírà àníyà kan àbúrúkọ ṣéwù kan ló ń fà àbí pọ́tò ṣéwù kan ló lẹ̀ mọ́lẹ̀ àbí ló lẹ̀ máyà kẹwàá bẹ́ẹ̀ lọ ẹ̀ pé wáyé aláwọn tó fi wọ́n ṣàkàtọ̀ lọ́dọ̀ ọlọ́run bá ní ṣé ọlọ́run bá gba ká fi ẹ̀dá rẹ̀ kan ṣàkàtọ̀ sọ́dọ̀ òun kó ṣe bí ẹ̀dá yẹn làá máa ké àwọn àtọ́pá rẹ̀ fi ṣe akàtọ̀ bí ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba eléyìí ìtànàdì ń takò àwọn kékeré mẹ́ta fún yìí tó ló jẹ́ pé ẹni tó ń pe orúkọ àlùjẹ̀nú àtẹni tó ń pe orúkọ ọ̀rọ̀ àyíyá ni àgbo ń pe orúkọ ṣéun kò sí àtọ̀ láàrin òun àti kékeré mẹ́ta ìkẹ́kẹ́ náà ni ọlọ́wọ́ bá ní wàlíláì àtìmá olùhóṣùnà ọlọ́wọ́ bá ló ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ fọdùrógùn bí ha ẹ pé òun pẹ̀lú àwọn orúkọ rẹ̀ ẹ pé òun pẹ̀lú àwọn orúkọ yìí ní ẹlòmí jẹba ní kó máa fàyà allah ya rahman ya rahim kó lè máa bèrè tó fẹ́ àwọn òpèlè yìí ò lè ṣiṣẹ́ dáadáa ọ̀sìn bàtà máa tó gbé ọ̀pá kan lé lọ́wọ́ sẹ́ni kó máa fà á ìgbà yẹn tó wọ́n ń lagún tó ṣe pé àti fàágùn àbá ti pè ń kọ́ lẹ́nu ìgbà yẹn ló gbà pé kí ni òun ríṣẹ́ ṣe ṣẹ̀tọ́nù wà pè sínú ọkàn rẹ̀ tọ́lọ́ bá fúnra lọ́sí ìyàjẹ́ ó lè wá jẹ́ pé n tó ń pè yẹn ìgbà tó ń pè nǹkan yẹn èyí tó ń wá yóò wá tọ́ yóò tó lọ́wọ́ yìí èyí tó ń wá yóò tó lọ́wọ́ yìí ẹni ló wà balẹ̀ pé tó ń pè yẹn ló dé kí nǹkan yẹn tó lọ́wọ́ ni kò mọ̀ gbọ́dọ̀ bó ti yà jẹun sí ìfúra áàmù rárá nínú nǹkan yẹn ìyá yóò wá pọ̀ ṣùgbọ́n tó bá fẹ́ pọ́n lé díẹ̀ ó lè jẹ́ pé nígbà tó bá pe nǹkan yẹn nǹkan yẹn kò ní dáhùn kò ní ní tó ń fẹ́ yóò lè wá kúrò ń bẹ̀ fi káyìn ó lè wá padà ronú ah, ń pè yìí ọlọ́run kò ní bẹ́ẹ̀ yóò ní kó máa fi nǹkan ẹ lọ ní tó ń fẹ́ yóò máa tẹ̀ lọ́wọ́ inú rẹ̀ yóò máa dùn ẹ̀ tí yóò máa dà ṣé ilé yóò tó máa bẹ́ ṣé pé nǹkan tí mo ń fa ni ò dá ṣé máa rọ owó tí mo rí so ó fowó tó rí ó fi ṣe kí ó fi dìtámì pé nǹkan ẹ̀ dá bí o lè tó ṣe kó kọ́lé tó ra mọ́tò tó wá ń sọ pé ẹni o lè jíjẹ́ ò dá ṣé tí ìgbàjà lè ní àkọ́ gbogbo lé ní mo kọ́ yìí tí n bá jáde máa ra gbogbo mọ́tò tí mo ra yìí ẹlọ́wà ní kan jòkó sí ẹlọ́lẹ̀ jíjẹ ọ̀gá inú ẹ̀ mo ti ṣe gbogbo tí mo ṣe yìí tòkìlá fẹ́ tó ń gbélé òun náà ti pé àwọn ẹni wọ̀nyí ní ó dùn wá láwọn ọ̀dẹ́sìn ẹlọ́run ọlọ́run wa sọ fún ẹgbẹ́ muhammad sallallahu alaihi wa sallam ìgbé wàhálà ààmì náà àwọn sọ́nà àbẹ́sìn lọ́nà yẹn nìyí ẹ má tà wọn padà ẹ fún wọn lẹ yabtaguna fadlan min rabbihim wa ridwana táwọn ọlá látọ̀dọ̀ ọlọ́wọ́ bá àti àti ìyọnu ìyọnu rẹ̀ ẹ má tà wọn padà so ááyà yẹn general kò ń ṣe máa mùsùlùmí nìkan ló ń bá wí ṣùgbọ́n pàtó yá ááyà padà sọ̀kalẹ̀ torí ìnàmàlùmùsùlùkúnà nájà fún fàlá yaqrabu al-masjid al-haram ba'da àmì àgbà ọlọ́run ní àwọn mùsùlùkún àwọn táwọn orogún pẹ̀lú ọlọ́mọba ẹ̀gbin ni wọ́n wọn gbọ́dọ̀ dé ilé àbíwọ̀ kan láti ìlú sọ àwọn tí wọ́n ń gbé mu mọ́kà gbogbo wọn ni wọ́n lé kúrò fẹ́ẹ́ gbogbo wọn ni wọ́n lé kúrò bẹ́ẹ̀ nínú àwọn kìsìrì mọ́ta kan tó bá gbà tó láti nìkan nu wọn ló eléyìí ni ó fi di pé mọ́ta di ìlú tí ó wà pọ́ọ̀ṣì ọ̀hún gbogbo nǹkan tó jẹ́ àwọn akẹ́bọ̀ wọ́n lé gbogbo wọn kúrò bẹ́ẹ̀ wọ́n ti alùpàpà náà wọ́n lé wọn kúrò nínú alùmásìlì haram yẹ́nì ń a sọ sọ́wọ́n alùmásìlì haram ìtumọ̀ méjì ló ó lè túmọ̀ sí mọ́ṣáláṣí kàábà gangan èyí gbogbo a máa rí yẹn kàábà òun ni kíni blọ́ọ̀kù tí wọ́n mọ̀ ọ́n kàábà yẹn mọ́ṣáláṣí ni tí wọ́n mọ̀ ráǹdì rẹ̀ òun ni wọ́n pè mọ́ṣáláṣí kàábà ṣùgbọ́n tó bá ní al haram ó lè túmọ̀ sí yẹn ó lè túmọ̀ sí àyè tó fẹ́ gan-an ní haram bíbẹ̀ yẹn àyè tó pẹ̀ gan ní àrán dìbẹ̀ yẹ ó wá ní dúdú di gbogbo mìíná tí àwọn alálàájì máa ń dúró sí ó ìnkúlùdì múzàlífà táwọn alálàájì máa ń sùn sí ní òru kẹwàá òru ọjọ́ kẹwàá tó ṣe pé àárọ̀ rẹ̀ làásọ pé kí a fẹ́ lọ sọ̀kò àyè tí wọ́n máa ń sùn sí wọn káwọn alálàájì tẹ́ ní sí yẹn lára kí ni almasjid haram ló wà ayé àti ìwọ̀ so ló fi jẹ́ pé wọ́n sọ fún wa wípé ní tí ó ń ṣe mùsùlùmí wọn aláwọ̀ ẹ̀ ní kíni ní tẹ́rítírì yẹn so wọ́n ní àwọn tí ó ń ṣe mùsùlùmí wọn aláwọ̀ láti máa gbé ní tẹ́rítírì torí pé ọlọ́wọ́n bá subhanahu wa قل إنما المشركون نجس فلا يقرب المسجد الحرام بعد آمهم آمن الله لا يلوي àwọn tó jẹ́ mùsùlùkú wọn gbọdọ̀ súnmọ́ àyè wọn àyà ìlú padà pa àyà ìrẹ́ ìyẹn tá a bá sọ wípé àyà yìí rí bẹ́ẹ̀ sí àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí náà tọ́fẹ́ wá ṣe áàtì wọ́n ṣe máa ń ṣe áàtì tẹ́lẹ̀ tọ́lọ́mùbáníkánẹ́bì fún wọn lẹ́yìn sọlọ́tọ́ àtẹ̀lẹ́ àyà ní padà wá wá tó sọ pé kéde wọn gbọdọ̀ aláwọ̀ náà ṣòlò jẹ́ pé òfin ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ òfin wà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní àwọn òfin ẹ̀sìn díẹ̀díẹ̀ òun ló wà ọtí mímu àwọn lárúbáwá ọmọ mu yálà yà ọtí débi pé akọrin wọn kan kọrin ó ní tamata ìnà dúnìyà fa ìnà kàfáàní ìnànà ṣẹ́wà wọ́n ní sọ ìpìta ó ní ayé ẹ̀ gbádùn ayé ẹ̀ torí pé láìpẹ́ láìjìnà ni wọn ó kúrò bẹ́ẹ̀ ó ní ìnànà ṣẹ́wà àwọn tí tó mú tó ń ríra àwọn tí tó lélẹ̀ mú dáadáa wọ́n ní báyìí ti máa wá obìnrin tó dáa gan-an tán rẹwà máa bá wọn sùn sórí kí ni gbádùn ayé ẹ̀wò tán èyí tí ó sọ pé kí ni ó tàn lé ayé yìí ó múra iṣẹ́ súnmọ́ lọ́wọ́ bá kò sọ yóò fún ọ̀rọ̀ ẹni tí òòrò ń pa ìkìyàmọ̀ tó ti rò pé kí ayé yìí náà ní òpin rẹ̀ tó bá gbádùn ayé rẹ̀ pẹ̀lú gbogbo àwọn ìwà àbàjẹ́ ìyà olùsí orí tó fi owó ṣe ṣùgbọ́n bọ́ ọba subhanahu wa ta'ala ó ṣe ọtí ilé ìwọ̀ ní stéjì ọlọ́pọ̀ sọ fún wa nípa ọtí àǹfààní bẹ́ẹ̀ o torí pé méèkì owó látàrẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ mẹ́mẹ́ náà ṣùgbọ́n wa ìfúnmọ́gbọ́n máa akbaru min naf'ihi ẹ̀ṣẹ̀ tó ń bẹ́ bí ọtí mímu àti tẹ́tẹ́ títa ẹ̀mẹ́kì owó mi méjèèjì ẹ̀rẹ́ ń gẹ́ṣẹ̀ méjèèjì náà ṣùgbọ́n àǹfààní tó ń bẹ ń bẹ kò tó ẹ̀ṣẹ̀ wọn ẹ̀ṣẹ̀ wọn ju àǹfààní lọ ayé àkọ́kọ́ sọ̀kalẹ̀ lórí ìyẹn náà àwọn mùsùlùmí àlẹ́rìnà àmọ̀ràn àwọn tọ́gbọ́lọ́wọ́ bá gbọ́ kálukú wúra wọn tí ó fẹ́ṣù bá lọ ṣùgbọ́n ọlọ́run bá jẹ́ kánà pé kí ẹ̀ṣẹ̀ rẹ̀ ju so ọlọ́run bá sọ̀rọ̀ لا تقربوا الصلاة وأنتم سكارى أما الله كيوم ẹbá ti mú títẹ́ ẹ̀mú rírà so ó di pé sábà ti mú tí wọ́n á ṣọ́ àsìkò fún wa mú torí wọ́n mọ̀ fún wọ́n á pè wọ́n lọ kírun àwọn lọ kírun ni so wọ́n wo àwọn àsìkò tá a máa mú tí tí wọ́n mú tí kò pẹ́ta mú àsìkò orúkọ tuntun tó pẹ́ta mú kan rù sòkìrí ẹni òdìbò ń já kúrò lára wọn díẹ̀ díẹ̀ àlíyàn rọ́bì aláwọ̀ àmì tiẹ̀ mo ti ń jọ pẹ̀lú ó bá ń ka kúlẹ̀ ayé alùkáàbù so ó bá ka ìkàkùkà kúlẹ̀ ayé alùkáàbù láàbùdù máa tá àbùdù nù wà láńtún àbùdù náà má àbùdù làmọ́ ṣùgbọ́n tó ń wò ká ìdúmọ̀ rẹ̀ ni pé mi mi ní sin tẹ́ǹsìn ẹ̀yin ò sin ìdí mò ń sin so òun bá ka ní kíkà pé kí ni òun mọ̀ sí dẹ́ǹsìn ti ń ríra so àdìmọ̀lọ́ ògbóngbà kan pàkí ẹ̀jẹ̀ nípa àwọn ògbókè ní ìmọ̀ aya wa sọ̀kalẹ̀ lẹ́yìn tó wá ṣe ọtí múmu léwọ̀ ọlọ́run bá ní yá yọ ẹlẹ́dínú mú pẹ̀lú tẹ́ ẹgbọ̀gbọ́ ìmọ̀ màlúkàmúrù pọ̀ ọtí tẹ̀ mú àti tẹ́tẹ́ tẹ̀ ń ta ọtí tẹ̀ ń ta àti tẹ́tẹ́ tí ẹ̀ ń ta ní oríṣi ẹ̀gbin nínú amẹ́lú ṣẹ̀tọ́n iṣẹ́ ìṣù àṣẹ́ni múùmù ẹ̀jìnà sí làálẹ́kùn tó fi lè ọ̀rọ̀ nítorí kẹlẹ́ wà lórí إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء filhamru almeisir ṣeitọ́nù tí ó ti lọ síbi ọtí múmu àti tẹ́tẹ́ títa ó fẹ́ dá ọ̀tá àti tẹ̀m̀bẹ̀lẹ̀ kúnlẹ̀ láàrin yìí kò yà sún dẹkùnmọ̀ zikiri láà kò bá jẹ́ kẹ́ ẹ máa rántí ọlọ́run ọmọ mẹ́rin wà àdìsọ́lá kò bá jẹ́ kẹ́ ẹ kírun fàhálì àǹtòmù tòhóòrù àfíra ẹ̀dá ọ̀fẹ́ ìgbà tí àyà yìí sọ kalẹ̀ àwọn mùsùlùmí jáwọ́ bí ọtí múmu débi wípé ẹni tó ní kẹ́ẹ̀kì ọtí lé ó dá sójú títì débi owó títì ẹ̀rọ kójú ọrọ̀ ń bẹ̀rẹ̀ tí ọtí wá kún gbogbo súwìtì mọ̀dínà ni bí ọlọ́wọ́ bá ṣe gba ilé ìlọ́wọ́ wọn ìyẹn ní nǹkan bí i 1930s ní ìjọba amẹ́ríkà wọ́n fẹ́ gbọ́ ọtí mímu lọ́wọ́ àwọn èèyàn ṣùgbọ́n wọ́n rí gbà wọ́n rí gbà ṣùgbọ́n ẹ̀kọ́ àṣẹ ọlọ́run ọba ويصدكم عن ذكر الله وعن الصلاة فالأنتم تعون إما يجيب دلارة أوريتش وقبل ولا جاوة لسكسة sọlọ́m jẹ́ pé agbọ̀rọ̀ pèpí ẹ̀mí ara wa tí a bá ti pèpí ẹ̀mí ara rẹ̀ pé ìtọ́lọ́n bá sọ mo ṣe tán àti tẹ̀lé ilé yóò máa rọrùn fún yẹn lọ́wọ́ bá subhanahu wa ta'ala wọ́n ní nàmá kánà kọ́lẹ̀ lùmìnira ìdádúró ìlàlá ìwọ́rọ̀ súlì ìyàkúmọ́ bẹ́ẹ̀ yàwó ọ̀rọ̀ tí wọ́n tẹnu àwọn mùmìnì àwọn àlẹ́dínà àmọ̀nù tí wọ́n tẹnu wọn jáde ìdádúró ìlàlá ìwọ́rọ̀ súlì sábàǹkì wọn lọ síbi ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba an yakulu sami'na wọ́n ni a ti gbọ́ wọ́n fa'na a lè ṣe táà ti tẹ̀lé wà úlẹ́ ìfẹ́ umul muflihun ọlọ́ni àwọn tí ó jẹ́rì pé tó fi ọ̀rọ̀ sí ha wọ̀nyẹ̀ fúnta kùmà ń dékìrì láwọ̀ àti sọ́lá bal'antu múntàwù ọlọ́ni àfíra kẹjáwọ́ mẹ́rin ó fẹ́ kúrin kúrùn bí ìrántí ọlọ́wọ́ bá níbi ìrún ní ọlọ́wọ́ bá nílò alákùn tuflihun innama الشيطان shaytan an بينكم bainakum العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم من ذكر الله والنساء بل أنتم منتهون صلى الله عليه وسلم لعلكم تفلحون so ọ̀nà àtijé lọ́dọ̀ ọlọ́mọ ọba kò sí ṣọ́pùkọ̀tì fún ju pé kò tẹ̀ láti ọlọ́mọ ọba lọ ẹni tó ń fọgbọ ọlọ́mọ ọba yá ó ń fa aya ó wá lóhun wàlí ọlọ́mọ ó lè ṣe máa fọgbà ọlọ́mọ ọba yá tó ìwọ̀n wàlí ọlọ́mọ ọba wàlí ọlọ́wọ́ bá yóò máa ṣe àpọ́nlé ọ̀rọ̀ ọlọ́wọ́ bá yá ayọ́ tẹ̀lé náà àmàmù láàrù hìlù ṣàhàìrànlá ọlọ́ni mo pẹ̀ yóò ní gbàgbó ọlọ́wọ́ ìtẹ́ẹ̀mọ̀ iyẹpẹrẹ tẹ́ẹ̀mọ̀ fọwọ́ iyẹpẹrẹ mú àwọn nǹkan tí ọlọ́wọ́ bá bọ̀wọ̀ tí ọlọ́wọ́ bá tó kà fún nǹkan àbẹ̀wọ̀ so àyà padà wá ìgbà pé wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ àdìmọ̀ wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ àdìmọ̀ ṣùgbọ́n bí fọ́ yẹn àyà wa general nítorí àti náà ẹ̀mọ́ prevent ẹ̀ ẹ̀mọ́ prevent ẹ̀ so láti sọ fún wa pé àyà yìí ni ó ní tó bá dé so torí àwọn tó fẹ́ lò ó ń gbà tí wọ́n rẹ̀ sí ti àwọn èèyàn ní áàjì ní láti ẹni àti ìdàtìláṣàjì àti ájì tó lọ lọ́hùn àwọn akẹ́kọ̀ọ́ tó ṣe pé ìtàwọn wà áfà ní kí wọ́n bá sàwọ́dí lórúkọ jẹ́ ìtí ò ṣẹlẹ̀ wọ́n ló tó ṣẹlẹ̀ ní mo ti bá ní kọ̀ǹkọ́kì àwọn kẹ̀kẹ́ wọ́n ti gbé lórí mídíà àwọn èèyàn ti kó jẹ́ rush rush láì mọ̀ pé iṣẹ́ àwọn ọ̀tẹ́ẹ̀sì àti ọ̀tá títà òdìdúró lórí fine àwọn ọba wọn wọn ní kúlẹ̀kúlẹ̀ wọn tó pọ̀ gẹ́gẹ́ bí ọba àdúkọ̀ kan náà ṣe láwọn kùdẹ̀kùdẹ̀ tí wọ́n náà àwọn ọmọ àlú ní kùdẹ̀kùdẹ̀ tó pọ̀ báwọn ọmọ àlú yòókù náà ṣe ní kùdẹ̀kùdẹ̀ tí wọ́n ṣùgbọ́n níbi ìgbó tí òfin ọlọ́wọ́n bá àṣẹlẹ̀ níta lè fi wé wọn nínú àwọn tó bẹ lórí ilẹ̀ ayé nì àtàwọn ta lè fi wé wọn pẹ̀lú gbogbo àwọn kùdẹ̀kùdẹ̀ wọn yẹn náà ìlú tẹ́ sí wọ̀ tó ṣe pé ìfọ̀kànbalẹ̀ sí wọ̀ kò fẹ́ẹ̀ sírú ìlú yẹn tó dàbí ìṣúná eléyìí náà dẹ̀ látara èyí tí wọ́n dúró tì bí òfin ọlọ́run níwọ̀n ọba yẹn èyí ó rí tírèsì ẹ̀ nínú gbèsè ayé nínú ìfọkànbalẹ̀ tó lè fún wọn. sọlọ́wọ́n subhanahu wa ta'ala ó pe àkíyèsí àwọn olùgbàgbọ́ òdodo wípé wàhálà ẹ̀jẹ̀ wáyé bá bákan náà oníwà ìlà àlàtò tó bá dìtẹ̀ wá parí iṣẹ́ art ọ̀fọ́ọ̀dù ẹlùmọ̀ dẹ̀dẹ̀ ẹni tó ń ṣiṣẹ́ art ni kò kí ń dẹ̀dẹ̀ tó bá ń ṣiṣẹ́ art tó mú jẹ́ pé dẹ̀dẹ̀ nǹkan tó já láàrin wọn láti bẹ àwọn ẹranko tí ọlọ́wọ́ bá ṣe ní aláàrin wọn ó láwọn ẹranko tó lọ́wọ́ bá ní ká máa jẹ gẹ́gẹ́ bá ṣe padà máa ta ṣùgbọ́n gbà tí yàn bá lóun fẹ́ ṣiṣẹ́ áàjì tó wà ní state of the haram kò gbọ́dọ̀ lóun dẹdẹ sábàdẹ̀ lọ mọ̀ọ́mà dẹdẹ ẹran kan tó má gbé wá mú kò gbọ́dọ̀ jẹ́ àbí wá ti fẹ́ ẹran yẹn wọn dẹdẹ rẹ̀ fóun gangan fún rẹ̀ òfin ọlọ́wọ́n bá ní kó ní àá ah, èrò ló lọ yìí ó dẹ̀ wà ní state of the pa ẹ̀wọ̀n yẹn yóò mọ̀ owó báyìí ẹ̀kan wá ní ó dáa lẹ́yìn bẹ́ẹ̀ pa tí wọ́n á mú ẹ gbogbo ọ̀rọ̀ jẹ́ àbúrẹ́pẹ́ ni ẹ pa fún ẹ ẹ̀hẹ́n ó wá fún un níbẹ̀ láì ṣe kó ní lẹ́ni kó ń fẹ́ pa á kó ń lè fún un níbẹ̀ ọlọ́run bá wá ní tẹ́ bá wá parí iṣẹ́ ájì yín ọ̀tọ́ọ̀dù ẹ̀yìn dẹ́dẹ́ ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا bákan náà ọlọ́run ọba ní ẹgbàgbé tó ti lọ ipa wọn kan ò jẹ́ kí ẹwọ mọ́kà ní àsìkò pàkan yìí ní mọ́kà wọn tẹ́lẹ̀ ipa tí wọ́n jẹ́ kí ẹwọ mọ́kà ìgbà táwọn ibi fẹ́ ṣe rúra sọ̀rọ̀lá àpàdà àwọn ti fẹ́ tí ò dé kó rẹ̀ wọ́n àti kó wọ́n rẹ̀ wọ́n ní ókè ìtòṣẹlẹ̀ ni pé tó bá ọdún yìí ò òjò ni wọ́n rí ó padà wá ní ẹ̀fì ẹ̀ ní ànábìrì àti pẹ̀lú ìlú òkè ọmọ ọ̀rọ̀dẹ̀ lọ́wọ́ àyìn pé ṣé lòdì tó kọ́lá wa ní ilé anábì Muhammad sallallahu alaihi wasallam anábì ní bala ó lòdì ní àwa àwa lè gba àdúgbò náà àlàbáàfin àwọn ọ̀tá ara ìdánbẹ̀ mẹ́kà tó ń tẹ́ fún àwọn kọ́ńtúrú mẹ́kà ṣé orí ìbàjẹ́ kan náà wà ní orí wọ́n lè ṣe kankan fún wa a lè kó bá fọ́ọ̀mù àwọn báyìí àwọn wá láti Màdínà afẹ́wò mọ́ká afẹ́ṣe rọ́mọ́lá wọ́n ní kò sí tó jọ ẹ̀yìn wọ́n bí wáyé bàtán palọ̀ tán máa bọ̀ wọ́n ní ọdún tó ń bọ̀ lówó wọ́n wíṣì pé káwọn dàrú anẹ́sọ̀lá àbúrárá òfin ọlọ́wọ́n bá ní wípé ní ìgbọ́dọ̀ ṣe nǹkan tó ṣe wípé yóò níbi sí ìtẹ̀jẹ́lẹ̀ nínú mọ́kà bí mo ṣe ń sọ̀rọ̀ mọ́rù tó lọ bá Abubakar pé Abubakar fún dáná ní ìṣàrí bí àwọn kalẹ̀ rọ́pù ni Abubakar náà sọ fún pé kí ọlọ́run bá pa aláṣẹ ló ń ṣe yẹn wọlé ìta àfihàn kò ní ṣe ọlọ́run bá mẹ́lára Umaru wa palẹ̀ ìbáná fífún náà ni Abubakar fún so ní ọdún yẹn wọ́n ṣe rọmọra ní ọdún yẹn ọlọ́wọ́ wa ń sọ fún ọ wípé ìfọ́ àti wọn lè kẹ́ ẹ ṣe wúmú láńgbà yẹn ẹ má jẹ́ kí ìkórìíra tẹ̀sí níyẹn kó wá gbé bó ṣe pé kí ẹ̀yin wá ṣe ìkọjá àlà lé wọn lórí yìí tó ló pé Islam àwọn afáìsì àmọ́ sọ fún wa wọ́n ní àti ẹni tó ṣàbúrú fún ẹ tó ṣe aburú tó ṣe lẹ́nu lára rẹ̀ kò sọ́nà tó lè fi Islam fún padà bí pé kí wọ́n tẹ̀lé ọlọ́mọ ọba kó tẹ̀ láṣẹ ọlọ́mọ ọba lára rẹ̀ ẹ fi bá lù pẹ̀lú justice wọ́n bá lù pẹ̀lú justice sọ́nà ọba subhanahu wa ta'ala ni àǹfọ̀dúnkùmọ̀ àni ìgbàgírí kàrà àǹtàkàtàdù ẹ má kọjá là èèyàn kan ti ṣe nǹkan tó kù díẹ̀ káàtó fún ẹ ìwọ náà wà rí á ah, ọ́ mi ti ṣe ìgbúdà nísìnyí mi náà yí ẹ jẹ padà ọlọ́run ni ẹ tó à ń ṣe ìkọjá àlà lórí ẹni tó wá kọjá àlà lè wa ta'ala آه، إيه سبحانك رأوما الحمد اشرا لا اله الا انت حتى يتقاسل نعم قفل Thank

àwọn tó ń darí wa ọ̀sán náà ọ̀rọ̀ hajj tàbí ọmọra ẹni tí ó bá ṣe wọ̀rọ̀ wà lóru nínú aṣọ tí wọ́n rán bí mo ṣe wọ́ ẹ̀ bí a ṣe tàbíọ́zà ní òjòlá bí a ní tí mo bá ní ẹni tí kó bá ti gbé harabi òun ní kí ẹ láníyàn pé kò fẹ́ ṣe rúmúrá báyìí pé kò ní fẹ́ bẹ̀rẹ̀ ṣe áàtì báyìí tó wá ti ní àníyàn yẹn ó ti gbé haram nìyẹn ó rẹ̀ ní àyíká tí wọ́n ń gbé haram yìí sọ àyíká tí wọ́n ń gbé haram yìí wọ́n ń pè ní kí nǹkan irú àwọn tó bá lọ láti ìlú bíi Egypt Nàìjíríà sọ àwọn àtàwọn gbé haram yìí tí wọ́n ní ibi tí wọ́n pè ní ìjọ so eré àbítẹ́jú ń gbé nísìn òun náà pè ní rọ́bìk àwọn tó máa lọ láti ìlú mọ̀dínà tó ṣe pé mọ̀dínà ni wọ́n gbà wọlé àwọn agbé ara ni wọ́n ní ààyè tí wọ́n pè ní ìdúrúkúlẹ̀ ifá so wọ́n tó bí ààyè bí márùn-ún báyẹn táwọn èèyàn tán wá from different directions tí wọ́n ti gbé different different points tí wọ́n ti gbé so tàbá ti dé yẹn ó yẹ ká wà ní irú aṣọ tá a sọ yẹn òun ni aṣọ ìró méjì ìkan yóò jẹ́ ìta àrùn mọ́ òkè ilé tí ó jẹ́ ti àrùn ara so aṣọ ní jàlábí àkẹ́kọ̀ọ́ra wọn àgbọ̀rọ̀ wọn báyìí ẹni tó wá wọ̀ ọ́ tó fi gbé ara mi ẹni wọ́n ò ní kí ni yóò san ìtara ẹran náà ẹran tí wọ́n ní ká pa ẹran yẹn nígbà kò jẹ́ ẹran wípé èèyàn pa ájì àti umura papọ̀ lẹ́ẹ̀kan náà light bírèkì ó ti yé nìsín àbí kó jẹ́ ẹran wípé ó pa ájì àti umura papọ̀ ó bírèkì ìkíní kejì ni ó pẹ̀ràn fún wípé mo jàǹfààní ájì àti umura lẹ́ẹ̀kan náà ní ìrìn àjò kan náà mo ní láti pẹ̀ràn tí wọ́n ń pè ní ẹran tàbátọ́ àbí ẹran ìran ṣùgbọ́n tó ṣe pé áàjì nìkan lòun ṣe ní ọdún yẹn kò láàyè ọmọdá pẹ̀lú ẹ̀ owó ní pẹ̀rán jẹ owó ní pẹ̀rán tó ẹran tó máa ní kápá tó ṣe pé bàmí ìwọ̀n á ní ká sanwó àwọn alọ́kó yẹn fún àwọn tí ó bá wa pẹ̀rán yẹn kò ń ṣe pé ẹran pa dáràn àdáràn ṣùgbọ́n ẹran tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ áàjì tá a fẹ́ ṣe torí pé ájì àti rúmúra òun là ń papọ̀ ẹni wá lẹ̀ ti pa méjì papọ̀ yẹn wọ́n ní kó fi ẹran kún ni so tí o bá wá rówó ẹran yẹn so yóò gba àwẹ̀ mẹ́ta níbẹ̀ yẹn tó bá délé yóò lọ pa méjì ṣùgbọ́n pé yẹn dárin ẹran lọ́tọ̀ ó dárin ẹran bí nísìnyí ó lọ lo tẹ̀sí àbólọ́wọ́ aṣọ bí irú ta sọ yẹn ni ó mọ̀ mọ́ owó ọ́ ṣe irú yẹn nípa àwọn àpá ní òṣìkọ oléètì tí wọ́n pẹ́ láṣẹ kò ti dáná ẹran so ìyẹn ẹran ọ̀tọ̀ nìyẹn so ìyẹn náà ń pè ní dáhùn jẹ̀mọ́ràn àti ẹran ẹran nìyẹn ṣùgbọ́n a ń pè ní ẹran àdáyà nìyẹn so ìyẹn ó ní ṣe pẹ̀lú pípé àti ìjọsìn wa nítorí bá pa ó gbà papọ̀ mọ́ ájì tó kò jẹ́ bí ẹ ṣe jẹ́ ọláwà lọ سبحانك اللهم وبحمدك اشهد ان